ojúmọ́ rẹ ń tẹ̀ ẹ́ síwájú àtẹ̀mí àti ẹnì kejì mi ọ̀yàwálé ọ̀làlẹ́kan bẹ́ẹ̀lì àgọ́dọ̀ hmm, Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bàbá sọ̀rọ̀ kan kọ́lọ̀ ń tó lọ. wọ́n níjọ́ tá a bá ti kùnà láti mú ètò ààbò lọ́kùnkúndùn ìjọ náà láti mú lọ́kùnkúndùn láti pínyà lórílẹ̀‐èdè Nàìjíríà. ọ̀pọ̀lọpọ̀ àwọn lámì ètò àwùjọ lẹ́nu lọ́lọ́ yìí ni wọ́n ń sọ pé ọ̀nà tí ètò ààbò wa ń bọ̀ mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pé àìláṣọ Ọlọ́run pàákà ni ó tú àpérò fọmọ eré wo ṣe bí àgbájọ ọwọ́ báyìí la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ògbẹ́rù dórí ibi tá a jọba ọ̀rọ̀ ìdè náà ní ọ̀rọ̀ ètò ààbò àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ó ti di pé àwọn ganan tún dẹ́mi wa légbodò ojoojúmọ́ làwọn èèyàn fi ń ta tẹ́rù ń pa á wọ́n ń rí ìwàlẹ̀ àṣà ojoojúmọ́ ni wọ́n ń daṣọ funfun bọ̀ra ẹ̀yìn ṣẹ́ báyìí náà láti máa bá lọ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀yáwálé ṣebí ìjọba ni. a lè máa bá lọ báyìí gbogbo ẹ̀ kọjá ẹ̀bi ìjọba hmm. gbogbo nǹkan kọ́ la máa máa di ẹ̀bi ru ìjọba. Hmm. ṣáà wò. àkọ́kọ́ iṣẹ́ ọlọ́pàá mm. àbí iṣẹ́ ìdáàbòbò ara ẹni mm. iṣẹ́ aláàbòlú mm. pátápátá iṣẹ́ gidi ni. ó dàbí pé ọ̀rọ̀ rẹ̀ ń takò ọ̀lápá rẹ̀ o torí ìjọba yìí náà lèmi ó dẹ̀ bí ẹ. iṣẹ́ gidi ni àkọ́kọ́ àwa èèyàn tí wọ́n gbà sí iṣẹ́ kí ló dé ṣẹṣẹ tíjọba fún wa tíjọba ní pé kán ṣe ṣé o ni wọ́n ń ṣe èmi ti rí ibi tí ọlọ́pàá tó ti ń fi machine tó fi ń lé àwọn ọmọ kiri ládùúgbò nígbà tí èèyàn ṣe fíìmù ni. ẹ ṣé o mọ̀ pé ìjọba ní ẹ̀tọ́ láti ṣe àmójútó fún àwọn tó gbà síṣẹ́. ẹ ẹmí apá. ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tó gbà síṣẹ́ iná tó mọ̀ pé orí ìjọba ló wà. eléyìí jẹ́ apá kejì nìyẹn hmm. lákọ̀ọ́kọ́ hmm. ẹni tí a gbà síṣẹ́ hmm. ó wù ẹ́ ló lọ kọ̀wé pé mo fẹ́ ṣiṣẹ́ báyìí ó sì ríṣẹ́ gbà ká ṣiṣẹ́ yìí bó ṣe yẹ àkọ́kọ́ ìkejì ní tìjọba tó gbà wọ́n síṣẹ́ ó yẹ kí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn lóòrèkóòrè torí ajá pé ìjọba náà ládìẹ bí irú o nítorí pé ti dàwọ́ síṣẹ́ tán bàbá tanra wa ni ọ̀yá wa ni. a sọ̀rọ̀ tìjọba mhm. ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ náà mhm. àwọn tá a kọ́kọ́ gbà síṣẹ́ mhm. ṣé bí ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni tí mo bá nífẹ̀ẹ́ orílẹ̀-èdè nàìjíríà dọ́kàn tí mo nífẹ̀ẹ́ orílẹ̀-èdè mi tí mo ń ṣiṣẹ́ fún orílẹ̀-èdè mi kò ní mo gbọ́dọ̀ ṣe iṣẹ́ fún orílẹ̀-èdè mi láti rí i pé orílẹ̀-èdè yìí ti tèmi náà ni àwọn ọmọ mi ń bọ̀ kó dẹ̀ dàgbàsókè ìyẹn ní ti àwọn tí wọ́n gbà síṣẹ́ tá a pè ní ẹ̀ṣọ́ adáàláàbò àìkejì ní ti ìjọba tó gbà wọ́n síṣẹ́ tó yẹ kó máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ kí wọ́n máa tún wọn wò lóòrèkóòrè àti pé mélòó gan ni wọ́n gbà mélòó gan ni wọ́n gbà tá a wọ́n tún eléyìí tí wàá jẹ́ ọ̀nà míì mm. pátápátá tó mo tún yẹ tó fẹ́ kátótú lórí wàá tún ká fún gbo ti ọ̀rọ̀ ọlọ́pàá dé mm. iye ọlọ́pàá tó wà lórílẹ̀‐èdè nàìjíríà eh. lákọ̀ọ́kọ́ kò tó iye àwọn ọlọ́pàá tó yẹ ká ní láti dáàbò bò wá. torí pé láwọn orílẹ̀-èdè ní dubai láwọn orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n ti ní iye òǹkà ó pé ọlọ́pàá kan tàbí kó wà fún èèyàn méje. bó ṣe wà ọlọ́pàá kan kó wà fún àwọn èèyàn méje bó ṣe wà pé ọ ní tó bá dé Russia. ní ní ní ilẹ̀ ní orílẹ̀-èdè àgbáyé ní mm, ìsìn pé ọlọ́pàá kan hmm. fún èèyàn ó pọ̀ jù hmm. mẹ́wàá ni hmm. ṣùgbọ́n lórílẹ̀‐èdè nàìjíríà <laughs> lákọ̀ọ́kọ́ iye ọlọ́pàá tá a ní kò tó ẹ̀ẹ̀kejì tí wọ́n á ní pé púpọ̀ nínú àwọn ọlọ́pàá wa ló jẹ́ pé àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n ń tẹ̀lé káàkiri wọn ṣiṣẹ́ ọlọ́pàá yóò sọ látòrí kánsẹ́lọ̀ àmì ìmí ìṣèdérébà yóò sọ kánsẹ́lọ̀ ìkan sọ yàwó kánsẹ́lọ̀ mo bọ̀ lórí sàmánu yóò kọ́ kánsẹ́lọ̀ agbára ọlọ́run yóò ah. sọ kánsẹ́lọ̀ yóò sọ àrùn kánsẹ́lọ̀ yóò wà nílé kánsẹ́lọ̀ ẹ wá wo àjẹní bẹ́ẹ̀ ọlọ́pàá ọ̀sọ̀ chairman hmm. igbákejì chairman igbákejì chairman ìyàwó chairman hmm. tí chairman igbákejì náà bá jọkùnrin ìyàwó tiẹ̀ náà ilé wọn àjẹní seven hundred and seventy four local government hmm. káti ẹ̀ tún wá wàásù àwọn LCDA táwọn state kọ̀ọ̀kan ní báwọn ọlọ́pàá yóò ṣe sọ gbogbo àwọn alága alága alága alága hmm. wọn sọ ìyàwó wọn àti hmm. rí ọlọ́pàá tí ó gbé báàgì tẹ̀lé ìyàwó bàbá olówó àyíyàwó ah, bàbá olówó àbíyàwó eh, olóṣèlú yóò gbé báàgì tẹ̀lé ìwé eh, eh, fọ́tò kan wà lórí ẹ̀rọ ayélujára ní bí oṣù tó kọjá hmm. níbi tí wọ́n ya fọ́tò ọbabìnrin ìlú òyìnbó ọbabìnrin Queen of England arábìnrin ń lọ ó mú ọbẹ̀ lára rẹ̀ dání fúnra lára rẹ̀ bí kánsẹ́lọ̀ bá ń lọ rí ìgbà wọn àgbà mú ni lẹ́gbẹ̀ẹ́ wọn wá gbé àwòrán ìyàwó kan ìnídárúkọ ìyàwó kan lára àwọn adarí wa ìyàwó ni o hmm. kò kì í ṣe àdìbò fún ìyàwó iṣẹ́ rẹ̀ gan o ọkọ la dìbò fún hmm. tó ń ṣojú wa sẹ́nitọ̀ ni hmm. ìyàwó tá a dìbò fún tí ìṣe kó bí wọ́n ṣe kọ òun wá lọ ọlọ́pàá kan ọlọ́pàá ló mú ọ̀nbẹ̀là dání. àwọn gbogbo àwọn tó máa ń kó láwọn olówó yìí báyìí nísìnyí náà fẹ́ kó sọ́ra. a ti kó gbogbo ọlọ́pàá gan tí ò tí ì tó a ti kó wọn tán lẹ̀ a ti kó wọn lọ fáwọn mélòó ló wá kù lẹ̀ àwọn ọ̀wọ̀nba tó tún wá kù lẹ̀ náà ni ó gbébọn ni ó wọ uniform lẹ́ẹ̀bà bá wọn pàdé ní sọ̀ pàrágà nílé hmm. ọtí ṣẹ́ni tí ò tí ì mọ̀ tí yó tó ń pa ra wọn tó ń pa àwọn èèyàn lẹ́wàá nígbà tó wá ti wá mú pàrágà tó ti mọ tí yó tán kò wá yìnbọn hmm. pa àwọn aráàlú ó wá di pé àwọn tó yẹ kó dófin dúró àwọn ló ń dófin rú. ó yà ọ̀yàwálé bàbá ní ká wòye sí torí mi ó fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá tó sọ ìyẹn Mohammed Adamu tó jẹ́ adelé ọ̀gá ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà pé bóyá kán bẹ̀rẹ̀ sí ni wọ́n lo àwọn stunt gun yìí wọ́n ní àwọn ò ní àwọn ọta oníke lórílẹ̀‐èdè Nàìjíríà tó tó wọ́n ní ṣùgbọ́n tí stunt gun bá wà ìyẹn ní àwọn ìbọn tó yẹ pé tí wọ́n bá fi yìn mọ́yàn yóò fi iná gbéyàn tó bá fi iná gbé wọn àwọn wọn ní ní agbára mọ́ eh. láti ṣe ibo la kó gboru àwọn nǹkan yìí sí lórílẹ̀‐èdè nàìjíríà torí pé mo rántí láwọn àgbà kan tí wọ́n máa ń ka ọ̀tá fọ́lọ́pàá àwọn aráàlú náà la pariwo pé wọn àkúkú ríṣẹ́ kankan ṣe níṣẹ́ wọn ọ̀kọ́ta fún wọn mọ́ ọkàn rí ọlọ́pàá ọkàn rí dédé bí kan mo wà ń bì kan láìpẹ́ ọlọ́pàá yẹn olórin ńlọ ni ó ti kọrin tán ní ojú agbo ní ńlọ ẹ̀gbọ́n mi Saheed Òṣùpá ni lájọ wà ń bẹ̀ jọ náà ọ̀rọ̀ tó lọ lọ́ ti mú bọ̀ àfi kẹ̀kẹ́kẹ́ ojú afẹ́fẹ́ kí la gbé kí lẹ jù. Eh, eh ká ní pé wọ́n ka ọ̀tà fún. yóò mọ̀ pé òun ò dé rí iṣẹ́ pé yẹbẹ́ ọ̀tà báyìí ni ibo là ń bà lọ lápá abẹ́hùn. ebi àwọn bó ṣe pín ìsọ̀rí àwọn ọlọ́pàá hmm. a ní ọ ní láti eh, ọ̀dọ̀ IG hmm. a ní zone tẹ AIG kan AIG zone bẹ́ẹ̀ náà la ní eh, kí náà porúkọ eh, state commissioner a ní division a ní area commander àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. ṣé bí irú ọlọ́pàá tó sọ yìí ọ̀dọ̀ DPO kan ló ti wá. Mm ẹnìkan ló gbébọn fún un. bẹ́ẹ̀ni. nígbà tó bá padà sọ́fíìsì bóyá búlẹ́ẹ̀tì mẹ́wàá ló kó lọ mm. tó ti yin mẹ́ mẹ́ta sókè nítorí mm. pé olórin kan wá kọrin tó ti bá eh, tiẹ̀ lọ eh, eh. lóyin sókè nígbà tó bá dọ́fíìsì ṣé kò yẹ kó lè sọ pé ọ̀nà báyìí ni mo ṣe lo ọta mẹ́ta yìí. gbogbo àwọn àyẹ̀wò ta ni kò sí mọ́nú kò sí eléyìí kò sí eléyìí tí wọ́n bá tiẹ̀ ka ọta fún wọn ó gbọ́dọ̀ ní tó fi ṣe. ó ti yin ọta dànù àwọn ọlọ́pàá tó yìnbọn fi pa àwọn èèyàn káàkiri kí ni wọ́n fi ọ̀tá ṣe ta ló ń béèrè lọ́wọ́ wọn. ti hmm. stockgun tó sọ láti ayé ají pólísì kan tó ti pẹ́ sẹ́yìn hmm. Tafa Balógun hmm. láti gbọ́ nípa ilé lẹ́yìn ají Tafa Balógun àti ní ají mélòó bá mẹ́ta àbí mẹ́rin lẹ́yìn rẹ̀ títí títí di ìsìn àti àárín nǹkan tó jọ eléyìí náà tún dé nígbà tá a bá yan ají kan tó bá dé wọn á sọ̀rọ̀ mọ́rán mọ́rán wọn á sọ gbogbo báyìí ṣégbá kan máa ṣégbá kan táwọn kan gbẹgbẹgbẹ nígbà tó bá lọ ọdún méjì mẹ́ta mẹ́ta mẹ́rin gbogbo ẹ̀ náà tún ibà kan náà ni nígbà tó bá tún lọ á tún padà síbi kan náà ni àwa di pé àwa ń ṣe nǹkan tó lóyìnbó pè ní vicious akọ̀rọ̀ rìn kiri rẹ̀ nígbà tó bá ti wá rìn rìn rìn ó wà ní pípa tó bá tún padà náà ojú kan náà náà là ń padà kí ló dé tí a ò mú àbí. ọ̀yálẹ̀ pé lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ọlọ́pàá wa wọ́n nílò àyẹ̀wò ọpọlọ ẹlẹ́kìn nínú ẹlẹ́kejì wọ́n nílò ìdánilẹ́kọ̀ọ́ gidi eh, torí pé tí wọ́n bá ṣe àyẹ̀wò ọpọlọ eh, àti àyẹ̀wò iye ọtí tí wọ́n ń mu lára wọn tó ń wà lára wọn láti ìgbàdégbà yóò mú kí àdínkù kó bá gbogbo àwọn ìpànìyàn tó di pé ọlọ́pàá wa di pé wọ́n ń yìnbọn pa aráàlú tí í ṣe kan tí í ṣe méjì láàrin oṣù kan a sì ti ń kà lọ bíi márùn-ún wọ́n para wọn méjì wọ́n pa aráàlú bíi mẹ́ta àṣé bá a bá yẹ ọpọlọ rú ẹni bẹ́ẹ̀ wò ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí pé ẹni tó wakọ̀ lásán tí wọ́n ní ó wakọ̀ kì í ṣe ibi tó yẹ kó gbà ló gbà hmm. nípínlẹ̀ èkó wípé you drive against traffic wọ́n ní kó lọ sí eh, kó lọ ṣàyẹ̀wò ọpọlọ eh, pé ọpọlọ rẹ̀ bá pé kò ní kọjú síbi tí ọkọ̀ ti kọjú bọ̀ bó bá rí bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá ti ń ṣe yìnbọn pa àwọn aráàlú kiri ó tọ́ kí wọ́n lọ ṣàyẹ̀wò ọpọlọ. tí wọ́n bá ní tí wọ́n bá yí eh, tá a bá ṣe àyẹ̀wò ọpọlọ ọlọ́pàá hmm. ọlọ́pàá tó wà lẹ́nu iṣẹ́ hmm. tọpọlọ bá pé kò ní gbébọn sẹ́gbẹ̀ kan hmm. kó máa mọtí hmm. tó sì wọ yunifọ́ọ̀mù sọ́rùn àti hmm. rí ibi tí àwọn èèyàn ti ya oríṣiríṣi àwọn àwòrán lórí social media sí wa káàkiri táwọn ọlọ́pàá tó ti mọ tí yó tó gbé wọn kalẹ̀ àti ìrẹ́lẹ̀ tó ti mọ tí yó tó fi ṣubú tó yẹ kó rí bẹ́ẹ̀ iṣẹ́ ọlọ́pàá iṣẹ́ ìdáàbòbò ìlú ó wà very very important. ẹyin eh, ọ̀yáwálé màá fẹ́ ká pẹ̀kẹ́ lu eh, ohun kan méjì kankan tó lọ lábala yìí alákọ̀ọ́kọ́ ọ̀nà tí àwọn aráàlú náà ń gbà láti hùwà sí ọlọ́pàá torí ẹlòmíì ọlọ́pàá náà ò jọ lójú gẹ́gẹ́ bí agbófinró ká mọ̀ tanra wa ẹlòmíì bó bá rí màálù yóò yà ṣùgbọ́n orí ọlọ́pàá tí ó ní ìbọn lọ́wọ́ tọ́ta sì ń bẹnu rẹ̀ ó sì mọ̀ pé ti ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí bí màálù bá kànyàn bọ́lọ́mù bá lásìkò rẹ̀ ó lè má tètè kú ó sì rí ìbọn lọ́wọ́ rẹ̀ ó sì ń provoke ìyẹn ni pé òun dà láàmú òun lọ okun ẹ̀mí ẹ̀ abofẹ́ gba wàhálà òun bá fa wàhálà èyí ò lé ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ni pé orí dúdùn ní mórí yá wa inú dúdùn ó ní mú orí yá wa bí àwọn ọlọ́pàá yìí jẹ́ owó oṣù tí wọ́n ń gbà náà ṣé ó ní wà níbàámu pẹ̀lú iṣẹ́ tó ń ṣe torí mọ̀ jẹ́ ntọ́ o ọlọ́pàá tí ò fowó ọbẹ̀ lẹ́ńlẹ́ tí ìyàwó rẹ̀ ti kọ́kọ́ bá a fa wàhálà láàárọ̀ tó padà lọ bí iṣẹ́ tí ò rówó léèwé ọmọ rẹ̀ san ń bọ̀ bá débi iṣẹ́ yóò ronú pa wàhálà tó fi. máa wù láti jẹ mú tìkejì tìkejì ṣe rí ẹ̀ẹ̀hùn mo jẹ́ kan lára àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí mi ò kì í fẹ́ gbà pé ká ká ká pèntì nàìjíríà ká fi hmm. nàìjíríà hàn bíi pé bẹ́ẹ̀ náà lórílẹ̀‐èdè nàìjíríà ṣe burú tó. Hmm. àìmọye ìgbà ni a ti rí nǹkan tó ń pè ní reform salary reform hmm. sáwọn ọlọ́pàá wọ́n ti ẹ̀ṣẹ̀ kan gan lẹ́nu lọ́lọ́ yìí ẹ̀mí lọ́lọ́ yìí bá a ṣe sọ pé ó ṣe rí yìí kò kí ń ṣe pé owó táwọn ọlọ́pàá nàìjíríà ń gbà ó burú bẹ́ẹ̀ náà. ẹ má yẹ ká tọ́ra wa. èmi tiẹ̀ máa ń wò pé kí ló dé táwọn sójà àwọn air force gbogbo wọn tí wọn táwọn ìsábà ṣe irú àwọn ìsábà. ṣé tírénì ibi tí hmm. ìdánilẹ́kọ̀ọ́ tó ti wá ibi tí ìdánilẹ́kọ̀ọ́ ti wá ibi tí ìdánilẹ́kọ̀ọ́ ti wá gangan nìyẹn bí àwọn eh, ológun ojú òfurufú àwọn ológun ojú omi navy air force àti gbogbo ẹ̀ hmm, hmm. bó ṣe ní sálárì eh, skeli tiwọn lọ́lọ́pàá náà ní titi ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ní àwọn ọgbà tá a ti bẹ̀rẹ̀ ìjọba òṣèlú democracy yìí ó ti rí yípadà rí yípadà rí yípadà dáadáa tá a lè sọ pé ó burú ìyẹn alákọ̀ọ́kọ́ èmi ò hmm. gbà pé òun ni ìṣòro wọn lákọ̀ọ́kọ́ ẹ̀kejì tó tún sáré sọ lẹ́ẹ̀kejì ni pé pé ẹ̀ káwọn ìrínisí ìṣènilọ́jọ́ hmm. bí àwọn ọlọ́pàá wa ti ṣe fira wọn àkọ́kọ́ kò yẹ kí irin ọlọ́pàá kẹ́rù bà mí. bẹ́ẹ̀ni wọn kàn lè ọlọ́pàá lè dédé pé wọn kàn páàkì ẹ̀gbẹ́ rẹ báyìí wọn sì máa bu ọwọ́ wọnú mọ́tò láì sí fẹ̀sùn kan. kò yẹ kí irin ọlọ́pàá kẹ́rù bà mí. wọn à gbọ́dọ̀ rí láptọọpù lọ́wọ́ rẹ. o ti o ti di fóònù rẹ ò gbọ́dọ̀ dájú. mo ti ní experience ẹ mo gbé báàgì fúnra mi mo gbé láptọọpù ságbá hmm. ọlọ́pàá tí ò wọṣọ ó sì jàgà èmi kàn fa lásán mo kàn fa ni mo fún gbajú mo rò pé ó lè ní lọ́jọ́ ní àmì pólísọ̀ ó bá yọ káàdì ó sọ pé ṣé bó ṣe yẹ kó o já báàgì gbà báàgì lọ́wọ́ nù ṣé mo ṣe kọ́ yín nìyẹn. ó dáa ẹ̀yin wa nínú ilé mọ̀ pé ẹ̀ ń gbádùn ètò Ojúmọ́ Ire gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ṣùgbọ́n ohun tá a ń pẹ̀ kẹ́ lù lónìí hmm, n ó tó bẹ́ẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ ni torí pé gbọmọgbọmọ báyìí ó ń laran fa àdìtì àwọn òkè lọ́hùn bàbá padà dé ojúmọ́ ire yóò mọ̀ tẹ̀síwájú ẹ kalẹ̀.